ẹ káàbọ̀ padà yẹn ara lé ètò tó ní ètò tó ṣe kí ni tó kọ́ni lọ́gbọ́n ni tó gún ní tó ti ń dùn ẹ máa rò pé à ṣé mi gan lọ́rẹ̀ẹ́ báyìí ẹlòmíì àti ẹ̀ní mi ti ẹ̀fẹ́ lọ́rẹ̀ẹ́ mọ́ nǹkan tójú mi ti rí nǹkan tọ́rẹ́ ti sọ mí dà mí lọ́rẹ̀ẹ́ mọ́ ẹlòmíì ká dẹ̀ rò pé à ọ̀rẹ́ dẹ̀ wá da o ọ̀rẹ́ ṣàlùgbé mi débi tí mo wà yìí à lágbájá ṣe báyìí nínú ayé mi lágbá mi lè gbàgbé ẹ̀ olóore kan tó ṣe fún mi ìyẹn ló máa fi ń sọ pé èèyàn gbọ́dọ̀ sọ pé torí bó ṣe rí séèyàn kan ló gbọ́dọ̀ rí fẹ́ kejì ẹlòmíì gan oore tó ṣe fún èèyàn ojú ìtọ́ rẹ̀ téèyàn pè lọ́rẹ̀ tó lè ṣe fún. ẹran ilé hmm, àwa bí a mọ àwa tá a bímọ àwa tá a lọ́mọ mo fẹ́ ká ṣe nǹkan kan o mo fẹ́ ká tì wò yìí ká mú ọmọ wa ká mú lọ́rẹ̀ẹ́ wa hmm. mo fẹ́ ká tì wò yìí ká jẹ́ káwọn ọmọ wa mọ̀ yìí pé wọ́n lè sọ̀rọ̀ fún wa. ìyẹn àwọn obìnrin o. bẹ́ẹ̀ ni àtọkùnrin náà àtọkùnrin náà. ìyàwó ẹ̀ lè mọ̀ rẹ̀ kí tóun bá ti má rí ṣé ìyá òun tún máa ṣe róò yẹn ni. no àtọkùnrin àtobìnrin. Mm bí mo ṣe wà yìí mò ń sọ̀rọ̀ fún ìyá mi sọ fún bàbá mi àwọn àbúrò mi ọkùnrin wọ́n ń sọ gbogbo nǹkan gbogbo nǹkan tó bá ṣe pátápátá ló ń sọ fún ìyá wọn. àwọn tíyàwó bá dé ní kọ́. ẹ àdèmọ àwọn àtìyàwó ẹ máa bá sọ àtìyàwó ẹ dẹ máa sọ. <laughs> òun náà mo sọ. àwọn ọmọ wa lọ́rẹ̀ẹ́ tá a bá hmm. mú àwọn ọmọ wa lọ́rẹ̀ẹ́ wọn ò ní máa kó ọ̀rẹ́ kiri ká máa dà wọ́n torí wípé tá à ń wá nínú ilé òun la máa ń wá lọ síta mo lè fẹ́ kẹ́ mọ̀ pé kò sáǹfààní tó pọ̀ nínú ká kó ọ̀rẹ́ ṣé àwọn ọ̀rẹ́ ojú wa o. wọ́n ti pọ̀ ah, ọ̀rẹ́ mi ní ká lọ pátì wọ fúnra rẹ̀ yín méjèèjì mọ̀ pé ọjọ́ tẹ́ bá ríra òun lẹ ríra ọjọ́ tẹ́ bá ríra òun lẹ kí how see you tóyọ́ bẹ́bí how see you àwọn ọ̀rẹ́ yẹn wà ṣùgbọ́n ọ̀rẹ́ ìjìnlẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ó wà ẹ̀dẹ̀ má jẹ́ kó jẹyọ kan sí méjì lọ torí wípé ta bá ń kú ọ̀rẹ́ nígbà míì ó ṣeé ṣe wọn kò bá wa àwọn yorùbá bọ̀ wọ́n ní ọ̀rẹ́ mi dà mí màá dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di méjì ẹ má jẹ́ ká hùwà ọ̀dàlẹ̀ ìyá mi máa kan a ní ọ̀rẹ́ ò kì í bàjẹ́ gbólóhùn ló máa ń dínkù ah. wọ́n á bi wọ́n mo ní kí ni ìtumọ̀ ọ̀rẹ́ ò kì í bàjẹ́ gbólóhùn ló máa ń dínkù wọ́n ní tó bá ti rí pé ẹni yìí àwọn ìwà tó ń wù kò dáa àbí kò bá tiẹ̀ mu kò ní o ní láti sọ fún mi pé mi ò ṣọ̀rẹ́ ẹ mọ́ mm. má bá mi ṣeré mọ́ má bá mi sọ̀rọ̀ mọ́ tó bá yẹ pé ẹ̀ ń pera yín lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tẹ́lẹ̀ wàá kọ́kọ́ sọ́dẹ̀ kan lójúmọ́ tó bá yẹ pé ẹ̀ ń ríra yín lẹ́ẹ̀mẹ́fà lọ́sẹ̀ wàá sọ́dẹ̀ mẹ́ta àbẹ́ẹ̀ méjì ọ̀rẹ́ mi kí ló dé mi ráyè ni. Ah, ah, ọ̀rẹ́ mi wo iṣẹ́ ni <laughs> ọ̀rẹ́ mi tó bá rí iṣẹ́ tó wà nílẹ̀ báyìí a ah, máa bínú ọ̀rẹ́ mi. ẹjọ́ mi pé èmi náà mí sẹ́ kò dẹ̀ eh, fajà. kò dẹ̀ fajà tó bá wá yá á di gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àríra lẹ́ẹ̀kan lóṣù tó bá yá ọmọ tó bá bí lójú náà á mọ̀ràn wò á mọ̀ pé ah ẹni yìí sì ṣí bẹ́ẹ̀ fún mi jàre torí náà ọ̀rẹ́ ò ní bàjẹ́ gbólóhùn ló máa dínkù kò ní dàbẹ́ nípa ẹni yìí máa ti ẹ̀ jà kò ní ti pé fẹ́ di tiẹ̀ mọ́wọ́ pé à ó bá mi jà ó ṣe gbọ́n níyà má kọ̀ dá lóhùn jàre ó ti bízì jù iṣẹ́ ẹ̀ ti pọ̀ jù kò tiẹ̀ kọ̀ ráyè tèmi ní jàre a lè máa wá lọ sílé àní bá kíní kan kìnìún amóye gbà làwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé ọ̀rẹ́ ẹni lá máa kọ̀ pè mí ẹ báwo ni afẹ́ wá kí ẹ lẹ́wà ládùúgbò ẹ̀ máa lé mi ó wà níbi iṣẹ́ pé lè máa sùn sórí bẹ́ẹ̀dì tí bá ké mo tiẹ̀ sùn lọ́wọ́ ni ìwọ̀n kígbà tó bá sùn tó bá ẹ̀ṣẹ̀ ìgbé pọ̀ òun sùn ní mo wà lọ́fíìsì mo wà ní mítìn ni mo wà ní mítìn ni mi ò fẹ́ kó wá kí mi ni mo dẹ̀ wà ládùúgbò ọ̀rẹ́ o ó dẹ̀ dalẹ̀ kí n tó dé o mi ò fẹ́ kó rí kóòsù tó máa pa wá pọ̀ dé bẹ́ẹ̀ ni torí náà ọ̀rẹ́ da ọ̀rẹ́ náà dẹ̀ tún da ẹ jẹ́ ká gbìyànjú ká hmm. identify ọ̀rẹ́ òtítọ́ ká dẹ̀ má máa kó ọ̀rẹ́ bígbà tí ẹyẹ bá ń fò ẹyẹ ló máa ń fò in tons ẹ má jẹ́ ká ṣe kí ni ẹ má jẹ́ ká máa kó ọ̀rẹ́ ẹ jẹ́ ká dẹyọ kan mú tàbí méjì ká mú wọn ní ọ̀rẹ́ kòríkòsùn torí pé ọ̀rẹ́ lè ṣe ni lóore ọ̀rẹ́ lè fà yín lọ́wọ́ sókè ọ̀rẹ́ lè gbé yín ga ọ̀rẹ́ lè sọ yín dẹni ńlá bẹ́ẹ̀ náà dẹ̀ ọ̀rẹ́ ṣe lè yẹ̀ yín sílẹ̀ kó dẹ̀ sọ yín di ẹni ẹ̀tẹ́ kó dẹ̀ sùn ṣekú pa yín. Hmm. ẹ ti gbọ́ oríṣiríṣi àǹfààní tí ọ̀rẹ́ ní ẹlòmíì tí ò bá ti ẹ̀rẹ́ ni sọ̀rọ̀ fún á máa fa ìsàn sínú àgọ́ ara yìí tó jù ní pé tẹ bá ti mọ̀ pé ẹ̀ tẹ̀ wá identify kan tẹ lè finú tọ́ ìra wa bójú ọlọ́run àbógiri ilé yín kan ni tẹ mọ̀ pé yes at least ẹni yìí mo sọ̀rọ̀ nù mí fún yìí tó máa fi máa gbé nù mí káyé yín lè rọrùn ni ọ̀rẹ́ da ọ̀rẹ́ dẹ̀ da nídàkejì yìí tó jù ní pé lágbọ́rọ̀ ọlọ́run yìí tó máa jẹ́ àǹfààní fún wa lọ́lọ́run á wa ní ọ̀nà láti àbáwọn náà ẹ̀já ṣọ́ra ìwọ̀ntúnwọ̀nsì òun ni gbogbo nǹkan ah